gbọ́ mi níbikíbi tí ẹ bá wà orúkọ tèmi ò yàtọ̀ Dr. Ọlálékan Salami Aláàfin ìṣẹ̀ǹbáyé ni n tèmi máa ń ṣe lórí social media ni pé mo máa ń kọ́ wa pé kí làwọn baba ńlá wa kí náà ń lò nínú àṣà wọn kó tó di pé òyìnbó gbé àṣà àtìmọ́dé n tí mo wá fẹ́ sọ̀rọ̀ nípa nínú fídíò yìí òun náà ni oògùn àṣínà nígbà tí ọ̀nà bá dí gágá tí àti rówó tó dí ìṣòro téèyàn ti wá ṣe gbogbo ẹ̀ tí ò bọ́ sí i Kí ni àwọn bàbá ńlá wa kí ni wọ́n fi yanjú irú ìṣòro yìí láyé àtijọ́ nípa ewé àti egbò? Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe iṣẹ́ àṣínà yìí, ẹ jẹ́ ká wá ẹyin ìbílẹ̀ méje, ìkù Ìjẹ̀bú náà méje. Tẹ bá délé ilé ìwé ọmọ, ẹ sá sọ fún wọn pé ẹ fẹ́ ra ìkù Ìjẹ̀bú, wọ́n á fún yín, ẹ ra méje. Ẹ wá ra èso kan tó máa ń pè ní àìdán. Egbòogi kan wà tó ń pè ní àìdán tọ̀rọ́, ìyẹn kọ́ àìdán onígun ẹ̀ àìdán onígun òun ní kẹ́ pé ẹ wá àìdán onígun náà méje á wà fi odidi atare kan á fi kún á wà jòpọ̀ tá jòpọ̀ tán ẹ jẹ́ ká máa fi fọ́ọ̀kọ̀ mú pẹ̀lú àṣẹ ọlọ́run ọ̀nà àṣì.